when it's time for me kí n má lànà mi ò dẹ̀ ní gbàgàbà sókè láti fàdán fún mi nífẹ̀ẹ́ látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé. To be fair, All I know is that anything I do to be fair. nítorí fẹ́. Àgùntàn pẹ́ṣọ ìṣídà. Ìṣòro gbàdá ọ̀fẹ́ máa ń lájà. Fọ̀rẹ́rẹ́ mọ́ mi kí n to be fair, jẹ́ torí fẹ́ torí fẹ́ ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ ọ̀rọ̀gùn orí mo ìgbóná. Christian Martin wá sí mi gbọ́ báńgẹ́lì rẹ ti ń wí àrí ọ̀hún tágbára mọ́ lè lò wá máa má jagun lọ òbí ọlọ́gbọ̀n òwe má dàrí ẹni sígbó orí ẹni orí ẹni nínú bẹ́ẹ̀ni o torí ìfẹ́. As you can see we have no interest at all way láti fipá jẹ́ kó sọ̀rọ̀. That means we're not ready to torture you. And the reason is because I rí ẹni rí ẹni tí ó jẹ́ àgbàlagbà in dẹ̀ only on nǹkan tó pọ̀ ń any information I need to my lè investigation wa lọ́wọ́ knowing fully well pé tó bá withheld anything àbò decide that parọ́ fún wa ó léwu and um, I want to ask you this question now màá dẹ̀ fẹ́ kó so tọ́ fún mi má parọ́ kí ló dé tó parọ́ rẹ̀. o bàbá yọ báyọ̀ best friend wa ni mẹ́ta ni wa tá n ṣọ̀rẹ́ ṣe pé best friend ẹlòmíì ọ̀rẹ́ ẹlòmíì lásán ni tó bá àṣemọ ara wa tàbí ọ̀rẹ́ wa tó ti best friend wa bàbá ṣe yé ṣe yé ní sùn má bẹ̀rù ṣùgbọ́n ṣé investigation jẹ́ kó yé wa pé ìwọ àti Báyọ̀ ẹjọ́ wà that very night ni tó wà pọ̀. ẹ jẹ́ jẹ́wọ́. good. àwọn mẹ́ta jọ wà ní. ẹ tètè dé o mi ò lẹ́lòmí àfẹ̀yìn o. kẹ́ dàgbàdàbò lẹ́bí gan-an bíi bàbá lọ́rẹ̀ ọkọ ìyàwó dàgẹ́ lẹ́yìn rèé <laughs> ẹ àṣe mo fẹ́ kẹ́ bá ṣùjẹ́ kọ́ ẹjẹ́ kọ́ mọ̀ kó mo léèyàn àṣe rẹ̀ pàdé àwọn máa retí all right then okay okay alright alright yeah. ah ọmọ mo lè wait kí ọ̀la dé. tó bá ń gẹṣin nù ẹ òun ní kẹsẹ̀ láéláé. mo ti fi bí ọkọ ìyàwó rẹ ó mọ bígbà tí mo gba license ni mhm. license to share anything. <laughs> ọkọ ìyàwó ẹni tí ó bá ṣe ìyàwó rí kó lè má dùn ẹ. èmi ló ń bá wíyàn. àmì ìdárúkọ. ó ìgbà tó bá dárúkọ. mi ìdárúkọ. ọ̀rẹ́ mi ìdárúkọ anyway pàdé mi jọ tètè dé o kó má di pé tó bá dàrú la bẹ̀rẹ̀ sí ni wá best man káàkiri o mo fọlọ́run bá bẹ̀ tètè dé ọmọ tó ń gbé kiri yẹn kọ́ ọmọ yẹn má lọ fún ẹ ní injúri o. injúri ti wà lára rẹ di ọmọ kọ́mọ ti jẹ́ ọmọ yẹn rí. mo mọ̀ kó ti jẹ́ mi mo mọ̀ kó jẹ́ mi. ọmọ tèmi déètì fún ilé oṣù mẹ́ta mo kà sí ìwà ìwọ̀n lè dáadáa ó ń rọra wọlé. ọ̀rẹ́ kó má lọ dọ̀la nísìnyí ká má di pé àwọn ọmọ fi gidi máa páàkì ẹ̀ bíbá ẹ̀rù tètè bá sọ dáadáa o. mo ti gbọ́ bèyí àṣẹ inú wa lélẹ̀ òun fi ṣan ṣé ni èmi ń fẹ́ búṣẹ́ ni ìrọ̀rùn ló bá dé ọmọ ló mọ ibi tó bà lára wọn. ọmọ ọmọ ó parí. ọjọ́ mú kú lójú ẹ̀. ìwọ kẹ ẹlẹ́dìí ń pariwo ni ọmọ ọmọ ló mọ ibi tára wọn kù sí. ẹ ṣe gan ẹgbẹ́ àdúró tí bàbá. bàbá máa fa gósàlà mú sí ọ. ṣe rí ẹ ṣe gan ọ̀sẹ̀ gan. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni ó kò sọ fún wa pé ó dàrọ̀ àwọn adẹ́nìkó dàrọ̀ bó ti gbà ká máa jáde àpàdé ọ̀rẹ́ ọ̀kan dẹ̀ndí ló ń pè ọmọdé adéǹde ewúrú ṣe kí ló wá sí ládùúgbò ó ní pé báyọ̀ ló wá rí ó tún adé filẹ̀ ẹ̀kọ́ tí mo rí mo nìyẹn kò sí ìbọ̀bọ̀ mọ́. Hoffman, do you think they joking with you? Look at me. Eré ló wà bẹ́ẹ̀ ṣe. You're not to find this funny. See, now, mo fẹ́ kó ṣàlàyé fún mi ní pàtó the kind of relationship tó wà láàrin dẹ̀ndé àti báyọ̀ as in irú èèyàn wo ló jẹ́ irú nǹkan wo ló ń dà wọ́n pọ̀ tí wọ́n fúnra ẹ mọ́ as a friend whether distance third fifth whatever friend you have jẹ́ kí n tún ẹ̀ if you cannot tell us that then dé yẹn wà á ṣàlè mú wa débi tó ń gbé. you need to see me. ṣé wọ́n tó ṣe wọ́n sí àti gbọ́dọ̀ yìí ṣùgbọ́n àfẹ́fẹ́ lóṣù pẹ̀lú kò nípa ẹ̀kọ́ lè ṣe wọ́n ti ká lè help you. ẹ̀wọ̀ mo mo mo lẹ́ni rí láti pa báyọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni báyọ̀ mo mo mo mo mo lè pa. Mr. Dende, you have so many reasons to have killed Bayo. So many reasons? Me, me, me. understand nǹkan tẹ́ ẹ̀ to solve. I shall be fine. Only a O for ọ̀pọ̀lọpọ̀ ìdí láti fi pa. And these reasons máa ìrànlọ́ ẹ̀fọn ní ẹyọ kọ̀ọ̀kan sọmọfẹ́ kó tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́. ẹni ká sọ̀rọ̀ you and I know ìpín bísíǹsì dá ipò nígbà tẹ̀lé ṣe bísíǹsì at the end of the day ẹ rí èrè bẹ́ẹ̀ nígbà A wá rí èrè fortunately and unfortunately àtòjú owó àtèrè ọwọ́ tí ẹni tá à ń sọ ìlú owó yẹn wà èyí tó wá jẹ́ tọ́ tiẹ̀ nínú bísíǹsì yẹn ó refuse láti fún ẹ for whatever reasons inú bí ẹ gẹ́gẹ́ bí lára you got angry to an extent o bẹ̀rẹ̀ sí ń lérí you were ingesting serious venom nínú máa gba owó ẹni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ time tí òun lérí sí o jẹ́ kó yé pé lẹ́yìn tó bá gba owó ẹ tán o máa gbẹ̀san o dẹ̀ máa ṣe ní ìkà àti ìjàmbá tó jẹ́ pé kò ní gbàgbé láńláì tí máa ń parọ́ kó máa jáde o a mọ̀ pé owó ló máa ń ba ojú ọ̀rẹ́ jẹ́ ó ń bojú ẹbí jẹ́ ó ń bojú àwàkọ̀dé ìgbọ̀n jẹ́ ó ń bòjọ́ ó ń bàjẹ́ àárín àwọn olóṣèlú yẹn worst now ìwọ tó wá jẹ́ ọ̀rẹ́ tinú ti bí nǹkan tó fẹ́ jẹ́ kó yé wa nígbà ẹ̀kọ́ let's go àbí is that what are trying to tell us? I think you need to start cooking. Okay sà òótọ́ ni bísíǹnẹ̀sì pa èmi àti báyọ̀ pọ̀ òótọ́ ni business pa èmi àti ẹ̀pọ̀ pọ̀ bọ̀ èmi àti báyọ̀ ti sẹ́tù ìjà wọ́n ti sẹ́tù ẹ̀ fún wa. ẹ bọ̀ kárí pé mo mọ̀ wípé títorí báyọ̀ òun lẹ ṣe pè mí mo fi ọlọ́run bàbúrà mo ò ní jẹ́ ìpè yín ṣé kò tún mo sọ yẹ yín sí bọ́bọ́bọ́bọ́ tún mo lè disrespect yín ó mọ̀ ṣe wà lórí ìjókòó ilé ni sórí um, inú mi dùn pé wọn náà sọ pé tí ìbá ṣe àpọ́nlé tó fún mi aṣọ àpọ́nlé yẹn ọlọ́run ní fàyà àmín sórí báyọ̀ fúnra rẹ̀ ló pè mí lórí ẹ̀ ṣàlàyé gbogbo tó ṣe so please i'm enjoying you please let go báyọ̀ please let's forget about the action. òun náà ti realize mistake òun ló pè mí lórí ṣàlàyé gbogbo tó ṣe ó dẹ̀ ti lọ́ọ́ ní ẹja gbàgbé ọ ṣe bí báyọ̀ ṣe wáyé mo mọ̀ dáadáa ẹ mọ̀ tó ọ̀rẹ́ ìdè báyọ̀ is my pal is my best friend ṣé kàn ní mo sọ yẹ̀yẹ́ sí ṣe bí bó ṣe wáyé oró tó wà nú ẹ̀ ojú dé jùlọ. orí gbogbo ọkọ tó ṣẹlẹ̀ láàrin méjèèjì pátápátá ló ti ṣàlàyé gbogbo ẹjọ́ ṣe business tó ṣì tiẹ̀ tó ṣe gba gbogbo ẹ̀ ló ti sọ ó ti yé ọṣọ wíbáyọ̀ tó wà lórí ìjòkó ń sìn ó ti yé sìn wọn ń tẹ́lẹ̀ bí bá ti mọ ẹjọ́ ẹnìyẹn bí kò ń pẹ́ lórí ìkúnlẹ̀ ó ti rẹ́dì láti pay ẹ̀ back ó get báyọ̀ ọ̀dẹ̀ sọ̀rọ̀ náà. ẹ ṣe ẹ̀gbọ́n dádì mi kò sí nǹkan kan tí mo fẹ́ sọ mo ò láwíjàre kankan mo kàn fẹ́ kó torí ọlọ́run kó dáríjì mi ni mo mọ̀ pé mo ṣe nǹkan tí ò dáa mo mọ̀ pé mo dọwọ́ rú gidi bọ̀ mo ti ṣetán láti ṣe àtúnṣe yẹn then mo fẹ́ assure ẹ pé gbogbo ìgbàkigbà tó bá tún jọ ṣe business papọ̀ irú ò ní wáyé mọ́ jọ torí Ọlọ́run má i beg you. sori bayo máa dárí jẹ sórí bó ṣe wáyé láti ní ìlà máa tiẹ business ò lè ẹfà dá ìmọ̀ àti ẹ̀kọ́ láti èmi ìlú ni mo sọ fún ẹ. Ah, ah. òun sọ fún ẹ pé kò má bínú irú ẹ̀ òun ti ọwọ́ òun ṣẹlẹ̀ kò dẹ̀ tún ṣe ìlú that means pé kò tí ì pẹ̀lú ló sọ pé oró mi láṣọ àpọ́nlé that means ò tí ì ro mi láṣọ àpọ́nlé tó bá rú mi lájọ àpọ́lé wà á jẹ́ you just let go you forget about everything. ẹ wo ẹlẹ́gbọ̀n ọmọdé ló ń ṣe ọ̀rẹ́ wa kí ni nǹkan tá a wá pe ọwa ní ọ̀rẹ́ fún tá a bá ń ṣe ọwa tá a bá lè dárí jìra wa àwọn àti yín wọ́n ṣe súnmọ́ àwọn tó wọ́n ń jà tó ń parí ẹ̀ náà ó ti yẹ kí ni báyọ̀ ṣe tójú kan tójú òrìrí ẹ jọ ọmọ fọlọ́hún bẹ̀ wọ́n náà ó ti yẹ dáríjì. ẹ ẹ wọ́n kú ti torí yín ni o títorí yín ni o. ọgẹ ara ni mo ń tì o. ẹ o ti lọ ẹni kò fún lágbo owó ẹ ti wà bínú. ọyà máa bọ̀ owó ẹ bó ṣe sọ yẹn bó bá ti bínú mọ́ máa bọ̀ owó ẹ ṣé wọn náà máa fún títí ẹ kẹjọ bí fún kó o náà tún fún ní tiẹ̀. ọjọ́ bí fún wa kò ṣe é òun lówó ti fi lọ. ẹ settle the right ṣé ọlọ́run bá ń settle ìjà yẹn ni àbẹ̀wò èèyàn bó a ṣe mọ̀ pé ìjà yẹn tó bá parí ó tán nínú tiẹ̀ tell me now wá sọ fún mi pàtó bá ń parí ìjà ìwọ lọlé báyọ̀ ní alẹ́ a day to his wedding ṣé lè funny wedding gift ni I want to go dressing up tell me abúlé bá pa màálù kí ló wá lọlé báyọ̀ a day to his wedding not even a day a night to his wedding few hours to his wedding kí ló ṣe ní báyọ̀. ẹ iṣẹ́ rí owó tọ́ ni mo lọ sílé báyọ̀ lálẹ́. Mm-hmm. Dati man. Relax yourself. Son, kẹ́jọ, relax. yeah. go. Ìgbà tí daily buy up. then mo dẹ̀ rí pé time ti lọ. Mi ìwà bọ́dà láti sọ pé mo fẹ́ rí So mo ṣáà fi yẹn lọ sọ́dọ̀ girlfriend because with girlfriend mi ń gbé ó close mọ́lé ẹ̀ bàtí màdé dọ́tọ̀ girlfriend mi náà mo wá discover pé ara girlfriend mi ò yá bí mo ṣe decide láti lọ rògùn fún ní chemist nìyẹn ìgbà tí máa dé láti chemist mo ní kí lọ fún ìyàwó mi lógún bí mo ṣe rí ìyẹn télọ̀ tó máa ń bá wọn eh, rán aṣọ ní around nìyẹn so mo mo ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí kí ló wá ṣe ní ìyẹn àdúgbò lálẹ́ so mo wá sọ fún pé àpé ah, ó yẹ kó ti sùn by this time pé ilẹ̀ ti ṣú so bó ṣe sọ fún mi pé òun ó lóun mú aṣọ wá fún eh, eh, Báyọ̀ pé aṣọ yẹn ó láṣọ yẹn ó lóun bá Báyọ̀ rán aṣọ so ó láṣọ yẹn o òun ràn dáadáa lóun kò size báyọ so bí. if i can hear you vividly tailor ní alẹ́ àbí bí time oní èyí tó ń sọ yìí. Eh, around eh, ten thirty to eleven. ten thirty eleven. no no no no i'm saying i'm not understanding Taylor, at your wedding ní alẹ́ ten thirty to eleven adjustment how does that add up? Fem, Fem, let me ask you one question. ṣe òun deliberative ẹ̀ mú àṣírí ni àbí kí ló ṣẹlẹ̀ ọgbà. no sir. Hmm? no. àpò ògbọ́n nǹkan tó sọ ni aṣọ wedding eleven o'clock ẹ̀ tailor yọ̀wọ̀ fún òsì rírẹ̀ rí ó ṣẹlẹ̀ ó ti nàìjíríà àti bọ̀rí bó ṣẹlẹ̀ let's do it. How can we see that tailor? Can you take us to the tailor's house? No, mọ lè dènà but mo provide ẹ̀ fún My Màmá máa ń the food. I go kọ́ pọ̀ fún pé mo fẹ́ ránṣọ. Ẹ máa You bẹ̀rù. Mo lè fẹ́ parọ́ Sorry, you know that we are working together. A for long. fọlọ́run, àmì àmì here àmì ọlọ́run bá mo ró ó mi tí ì sùn ọlọ́run kọ́ọ̀sì kan wọlé lóṣìṣì èmi gan ọkàn mi ò balẹ̀ kọ́ láti ẹ̀dẹ́ kó lọ. Tani ẹ? Wọlé wọlé come in. Alright, máa retí lọ́la. Ah. Ẹ kàrẹ́ sá. Okay then. Ẹ ra sá ọwọ́ ìwà ọ̀dẹ. mo wà pa. ẹ má bínú pé mo pẹ́ kí n tó wá ojú sí i mo tiẹ̀ ní kí n try luck mo rò pé ti máa sùn gan. mo wà ní ẹ má bínú sá mo bízì látàárọ̀ rán ní pé ní pé aṣọ yẹn kódà kó fẹ́ ṣe kínní bí ẹsẹ̀ díẹ̀ báyìí. ṣé bí mo ṣe náwó ni mo complain bọ́ ìgbà tí mo wá wọ̀ wò mo rí i pé perfect ló ṣe. Ah! <laughs> ọ̀rọ̀ wa ti parí because bàtọ́ tiẹ̀ sáré sọ fún mi báyìí bọ̀ torí pé mo ní ṣàwọn customer sí mo ṣe mo ṣe ráyè wà yọjú sí yín ẹ̀ẹ́dẹ̀kú palẹ̀ mọ́ finally the day is there àdúpẹ́ fọlọ́n. ọkọ mi ò papọ̀ kọ́lá ṣàtẹ̀tì dé kó lọ ó ti rẹ̀ mí lára o ọlọ́run. èmi kò tẹ̀ lè wait because èèyàn tí mò ń kó bọ̀ àti pàtí yẹn wọ́n ti pọ̀ jù. ẹ bẹ́ẹ̀ ni. tí wàá mọ ìyàwó tí mo bá yín kó bọ̀. kí ló dé. one to five billion. ah ah ṣe sùúrù. oh no irọ́ mo kàn fi ọkùnrin wọn tó bẹ́ẹ̀ nù bọ̀ ẹ ṣàmọ̀ ní ẹ̀gbọ́n wa ló ń ṣe nǹkan ládùúgbò kò ní dákáwà náà máa ní ẹ ṣàmọ̀ náà. bóyá mo appreciate nkú àdótì ẹ ṣe nǹkan nkú àdótì thank you very much. so ẹ jẹ́ kí mi náà ìdánwò cos mi dà ti ṣe one or two things it means tomorrow mo ní kàn wá yọjú sí gbàgbọ́ àdìbà ẹ ra sa. o ṣeun bá thank you very much o ṣe. Ah, bó ṣe jẹ́ nìyẹn o ìgbà tí ìmàdẹ̀ fi jáde kúrò ní inú ilé wọn lọ́jọ́ yẹn tí mo bọ́ sínú compound ni mo fi pàdé alájà yẹn tó wọlé. Ah, mo dẹ̀ assume kálájà yẹn ló máa ti gate because ìgbà tí mo fẹ́ jáde ni wọ́n sọ fún mi fẹ́ni tó bá wọlé last ló máa ti gate ilé àwọn. sọ̀rọ̀ ẹ̀rọ tí máa ń gbé dáadáa ó pàdé èèyàn ẹni tó pàdé èrè tó rí as in the the person's countenance approach ẹ̀ ṣe ṣé ó wọlé bí onílé ni àbálejò bẹ́ẹ̀ tó wáyàn. Ah, kì í má parọ́ mo ń kánjú lọ́jọ́ yẹn because mi ò ní mọ́tò and it was late already so mo ṣe máa délé lèmi tí ẹ̀rín ní tí ẹ̀rín notice pé èèyàn kan kì í àmì èèyàn kan kì tí mo fẹ́ mọ continence àbẹ̀rẹ̀ tẹ́lọ̀ tẹ́lọ̀ kò sí bí o ṣe fẹ́ pàdé yẹn at that time of the day tẹ́lẹ̀ kíra yẹn so I need you to remember vividly báwo lẹ ṣe kíra nítorí kò mú ma help àwọn aláti mọ̀ bóyá ẹni ẹ kí ẹ bí ara lé àbò kí ẹ bí ara ta and in the process ìwọ máa kò sí bóyá ẹ ṣe máa establish eye contact pẹ̀lú nítàn kíra kíra yẹn voice ẹ àní ìdẹ̀ wà lè ṣàlàyé fún wa pé ohun ẹni tí mo gbọ́ rè o ojú ẹni tí mo rí rè o tó bá ń sọ pé ẹ o kò kọjá lẹ́gbẹ̀ẹ́ yàn that time it's not kò tí really make sense. ọkọ ọlọ́pàá ó lè kí mi bọ tí mo ṣe ń sọ pé èmi ò gbọ́ ṣé mi tí mi ò gbọ́ ni mo fẹ́ mọ̀ bóyá bákan lèèyàn kan àbí àkànlè èèyàn kan ṣe sound mi ì gbọ́ mi ì tiẹ̀ gbogbo ibi tí mo lọ ló wà lọ́kàn mi. ẹ ẹ kà drag matter rẹ tí ẹ lọ ṣé tí a bá mú ẹ dé in the compound yẹn tábà kó oògùn obìnrin tó ń gbélé lẹ́yìn tábà kó oògùn síta ṣé o lè tọ́ka sí ẹni tí òrìlẹ̀ lẹ́yìn as in can you point out the person you actually saw that night. so we fight. am a winner. In the Lord is I am a winner. In the Lord is nítorí wípé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa ó ní pé ẹni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé bíbélì náà ló ti sọ pé ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù tó wúwo lé lórí ó ní àwa ó fi ìsinmi fún ọkàn yín àti ẹ wá tọ̀ Jésù ètò jésù wà á fi ìsinmi fún yín èwo ṣe rí gbogbo bí à ń lè tàtú à ń ṣe gbogbo èkó dáa kó ń ṣe ìwà tó wu ọmọ ọlọ́run ẹ máa bọ̀ lọ́dọ̀ jésù jésù nífẹ̀ẹ́ yín o. nífẹ̀ẹ́ jésù fẹ́ràn yín gan ìwé mímọ́ ló dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ṣé rí ara àwọn obìnrin yìí tẹ́ḿpìlì ọlọ́run ni nítorí náà ó yẹ ká máa para wa mọ́ ni gẹ́gẹ́ bí obìnrin ṣé rí ìmúra yín yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí obìnrin nítorí ṣé mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wa báyìí ni ọlọ́run yan áńgẹ́lì tiẹ̀ fún àwọn áńgẹ́lì tó ń ṣọ́ṣọ́ wa gan wọ́n lè fà sẹ́yìn nípa ìmúra wa yìí nítorí náà ẹ jọ̀ọ́ ọkùnrin tó bá máa ṣetán láti fẹ́ràn wa gan náà pẹ̀lú ìmúra yìí tí nígbà táńgẹ́lì tó ń sọ yín tó bá ti jìnnà sí yín báwo lọkùnrin tó máa nífẹ̀ẹ́ yín báwo ló ṣe máa súnmọ́ yín pẹ̀lú nǹkan tẹ wò yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ká máa para wa mọ́ ẹ ká máa para wa mọ́ ẹ kò tọ́ fún ọmọbìnrin láti máa ṣí ara sílẹ̀ nítorí pé gbogbo ara wa gan ìhòòhò ni ìdí èyí ó yẹ ká máa bora wa nígbàkúgbà ni ẹ àǹtí. àǹtí ẹ gba ọlọ́run gbọ́ nítorí òpin ayé ti fẹ́ dé ẹ gbàdúrà láàárọ̀ tẹ́ bá jí tẹ́ bá fẹ́ sùn náà ẹ gbàdúrà nítorí àdúrà ló lè ṣe ohun gbogbo àdúrà ló lè yí kádàrá burúkú padà nínú ayé ẹ̀dá ẹ máa gbàdúrà nítorí pé ọlọ́run ọba ló ní èyí òun ló ní ọ̀la wa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kàtẹ́rì ti ayé bá ti tọ̀rọ̀ yẹn jẹ́ ṣé rí ilé ayé yìí ó kéré gan mo fẹ́ yẹ kẹ́ jọ ẹgbọ́n kan ti bíbélì sọ nígbà tí gbogbo ìwà ìwà ti ṣé torí ọkùnrin náà ni kódà mo fara mọ́ fún ọlọ́run torí pé ọlọ́run lọ́ba tó dáa ẹ má ṣe gbogbo lílẹ̀ ẹ ṣe níwájú ọlọ́run ọba ọkùnrin tó bá fẹ́ fẹ́ yín sílé gbogbo ọkùnrin tó wà tà sí ẹlẹ́tàn ni wọ́n kò sí ètò ṣùgbọ́n tẹ bá para yín lọ tẹ múra gidi torí ayé àti torí tọ̀rọ̀ erékọ tó dáa erékọ tó pé ọtọ́jú ibi àwọn ògidì á gbé yín tó ṣùgbọ́n bẹ ṣe múra ìkó dáa. bẹ́ẹ̀ni Jésù dẹ máa fi ràn yín lọ́rùn. àmín. Hmm. lẹ bá sọ mi tẹ bá dé yìí ẹ ṣé mo dúpẹ́ gan ṣẹ fẹ́ orúkọ mi ò kì í ṣe Rebecca àbí Fatima Ṣàngó gùn mi gbà hmm? lórúkọ mi ṣe gbẹtùkọ bẹ́ẹ̀ ẹ má ṣe bá sọ mi bẹ́ẹ̀ mọ ṣẹgbọn ẹ ṣí ẹ lọ pírìtì fún Jésù orúkọ yìí kan jẹ́ fún mi jẹ́ fún mi wù ú èmi náà rí ṣọ́ọ̀gùn lára àwọn orí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀rọ ọgbọ̀n tó wà ní ìṣòro ní kọ́ńdọ̀ bíbí kì í sọ wípé Jésù ò fẹ́ kú ẹlẹ́sẹ̀ àyàfi kọ́ ọ̀run fún ìwà àdá ẹ̀jẹ̀ Caroline ṣe bẹ́yìn ni mò ń bẹ̀ pé kẹ́ má bínú ó dé ní pé ń lọ. gbogbo nǹkan tí mọ́mì sọ sí yẹn ẹ wo pé mi ni mo sọ ẹ má bínú inú ìṣàlẹ̀ pé mo sáré tẹ̀lé yín bọ́ ṣe sọ̀rọ̀ tó rọ̀rọ̀ yẹn dùn mí mo dẹ̀ mọ bẹ́ ṣe máa fíù gbogbo ẹ̀bí yẹn ẹ dá sí mi lórí pé mi ni mo sọ. sista Esther ká má lọ ṣé èèyàn rí nǹkan tí mọ́mì fi wá wé nínú ilé ni. ẹ ní sùúrù o kí láti ẹ̀ wá ṣe tó pọ̀ jù náà ìbádùúrà là ń gbà tí wọn ò bá dẹ̀ fẹ́ bá ṣe ń gbàdúrà nìyẹn wọn máa ní ká bọ́ ta ẹ gbogbo ṣe dà wá síta bí ẹran wọ́n tún wọ́n fi wá wé gbére gbó ṣáájú gbére ni. ẹ wo ẹ kì í ṣe gbére ẹ má bínú ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí dáàdì wà láyé mọ́mí ò kì í ṣe báyìí dáàdì dẹ́kun tó ń sìn ní mọ́mí ìchéǹjì wà wọn amójoojúmọ́ lèmi náà mọ̀ wọ́n àṣọ fún un pé kó yé padà kó gba Jésù sínú ayé wọn bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí dáàdì wà láyé amú wọn ò gbọ́ náà ni mò ń tẹpá mọ́ kọ́lọ̀ kí dáàdì yìí tó kú he was a deacon nínú church all of a sudden dáàdi dẹ̀ mú tán mọ́mí sí ní ṣe bọ́ ṣe ṣe ok fine bó ń ṣe business wa ju pé ká máa bá wọn a tún wá bíbà àwa gbàdúrà wọn wá ń sọ̀rọ̀ sí wa bẹ́ẹ̀ yẹn àkìlà ṣe a ní kí wọ́n bèṣù náà àdè wa nulẹ̀ ìwà ṣe pé àwa gbàdúrà ní àdúrà ló máa ń gbà kó kí n ṣagbára náà. Sister Sarah, change is very constant ọwọ́ sista esther níṣẹ́ pọ̀ jù àwọn ló mọ bí wọ́n ṣe máa tán mọ́ mi sọ́nà báyìí tó máa follow right path. ẹ wo òótọ́ lẹ sọ ọwọ́ mi ló wà ṣùgbọ́n èmi náà ń pe jésù mò ń pe jésù kó wọnú ayé mọ́mì mi àmọ́ mọ́mì mi ni ò fẹ́ change kí mo wá fẹ́ ṣe ju pé kí n máa ṣàdúrà lọ. ìyá sọmọ mo bá ní mo ṣe lè sọ̀rọ̀ sí wọn mọ́ torí ìyá mi ni wọn mo gbúdọ̀ ní sùúrù gẹ́gẹ́ bó ṣe ń kọ́ wa ní church. ẹ mm-hmm. eh, àdúrà yẹn náà ni àdúrà yẹn lè máa túbọ̀ tẹra mọ́ kọ́ lóun change wọn o because èdè yóò kí kúkàn dẹ́yìn ẹnu o ó dídì ìyàwó dikin ó dídì ìyàwó díkì ló ń ṣe báyìí ẹ tó bá wáyé pé àwọn pastors tó kù ni wọ́n wá sínú ilé yín kọ́ ṣé bí mọ́mí ṣe ṣe sí wa yẹn náà ṣe máa dà wọ́n síta bí ẹran. yàtọ̀ sí ìṣesí wọn ẹ rí ìmúra wọn ni. ṣe rí bíbélì sọ wípé kò sí ẹni tó ń fọwọ́ lé ohun ìtìlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba ọlọ́run it is a wrong thing to backslide. sista ẹsẹ olùwà ràn ká bíbélì tún sọ wípé. ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà kéèyàn bá wọn sọ̀rọ̀. ẹ sọ fún wọn ní àsìkò ìdájọ́ tí ń tó o. ẹ má bínú. Ah, àwọn fellowship lọ́rọ̀ tó ti tọ́. ẹ má bínú. That is my life. Bíbí sáyé mi ṣe rí mi. Ìdílé onígbàgbọ́ ni mo ti wá. Dẹ̀gbẹ̀ sí gan. Mo mọ bíbélì dáadáa. Nítorí wọn ti gbà tí mo pàdé Báyọ̀. Dẹ̀rìndé, ẹ bá mi bá bọ̀dà Báyọ̀ sọ. Ibi kún wọn ṣe sùúrù. Téèyàn bá ṣe sùúrù èèyàn máa jèrè ẹ̀. Kọ́ máa wọ́n ṣègbè rárá. Ṣẹ́rí, àwọn pásítọ̀ wa sọ fun wa pé ó dáa fún obìnrin kí wọ́n jábàálẹ̀ obìnrin ní alẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ kó má rọ́ọ̀ṣì mi tó bá rọ́ọ̀ṣì mi kó kò ní dáa fẹ́ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ torí pé mo nífẹ̀ẹ́ bọ̀dà báyọ̀ gan. ṣé tán ṣé wọn pé mo sọ fún ẹ ṣé wọn pé gbogbo nǹkan tí mo sọ náà lélẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ gbà pé tòótọ́ ló sọ fún mi àlìsí òun ló fẹnu ara ẹ̀ sọ́n sìn bọ́ sí sáyẹ́sà ẹ jẹ́ jẹ́ kí n bá yín sọ èyí tó ń jẹ́ òótọ́ ṣé di mistake tẹ́yìn obìnrin máa ń ṣe òun ló pọ̀ jù ìwọ náà jẹ́ ká imagine àwọn kẹtọ̀ lè yín bí jẹ́ tẹ ṣe gbéyàwó mèmí mọ̀ rẹ tèmi o bọ́kátì ẹ lọ wo pé kì í jọ tẹ wá ṣèjà ìyàwó yẹn lálẹ́ tó wá wọlé ohun tọ́rẹ̀ mi gbé sábẹ́ òjò nìyẹn. Ah, Christian ni mi máa gbà fọlọ́run. bàbá ńlá arọ ni wàá gbà sáìsì eléyìí fún báyìí ẹ tún mú yẹn sẹ́gbẹ̀. <laughs> ok ẹ pàdé ọkùnrin ẹ láǹfààní láti jọ ṣe nǹkan pọ̀ ah, <laughs> first day o ah, ẹ̀ ń láti ní sùúrù kó dúró oṣù mẹ́fà o àwa dúró oṣù mẹ́fà yẹn tán ẹni tó ti lánìyàn ti ẹ̀ nú lẹ́yìn oṣù mẹ́fà tó bá bóná jẹ adórí ìvùwà ẹ̀mú yẹn sẹ́gbẹ̀. ṣùgbọ́n nǹkan téèyàn bá ti test téèyàn lè trust bí ọ̀rọ̀ baba Sodiq lọ́yọ̀ ẹ ọkàn yẹn máa balẹ̀ pé à ohun tí mo ṣe yìí o ó bá dọjọ́ ìyàwó àjẹpẹ́ ni o ẹ wá mú ẹ ṣe ẹwú tọrọ yìí nígbèmí sọ fún ẹ o. mo ní kẹ bá mi bá bọ̀dà báyọ̀ sọ̀rọ̀ ìtẹ̀yẹ̀ tó ń sọ yìí. Esther Esther sori mo love ẹ gan mo dẹ̀ ti decide nígbèsè ayé mi pé ìwọ ni mo fẹ́ fi ṣe ìyàwó ok mi ò wá nífẹ̀ẹ́ kó jẹ́ pé ìwọ fúnra ẹ wàá ṣe ọlọ́run láti ara mi. lọ́nà wo. ọ̀ṣẹ́ sori mi èmi ti ṣe rí dáadáa kí n tó pàdé ẹ ìgbà tí mo pàdé ẹ ni mo pinnu pé mi ò ní bóbìnrin mi ṣe mọ́ àfiwọ́ now tí wọ́n bá kọ̀ tó jẹ́ kí n súnmọ́ ẹ lémi tó ti rí gbogbo evidences pé mo ṣetán láti fẹ́ ẹ sílé automatically ọkọ ẹ ni mo jẹ tó bá ti wá jẹ́ kí n súnmọ́ ẹ tí mo bá lọ ọ̀tá ẹ orí ẹ lẹ̀ṣẹ̀ yẹn wà. rabayo ìyẹn de ní rabalẹ̀ kó gbọ́ mi o ẹlẹ́ẹ̀kejì tó bá tì mí tí mo lọ ọ̀tá tèmi ò lè mára dúró mọ́ tí bá lọ kó àrùn wà ń kọ́ tí mo márùn yẹn tí mo kó fún ẹ lẹ́yìn tá a bá ṣègbéyàwó ó di méjì mo fi ọlọ́run ọba bẹ̀ ẹ́ rí mi. jésù kristu ò ní jẹ́ lórí tọ́lára lárùn àmọ́ ẹni sùúrù kò ṣẹ́ṣẹ̀ ń bẹ̀ ẹ ṣe ìdẹ̀sí lọ́rùn tèmi náà tó bá jẹ́ pé a ti fẹ́ra wa sílé bí ọkọ àtìyàwó tẹ́ wá lọ ṣèrà nù ń ta òun lẹ̀ṣẹ̀ wà lórí mi ẹ ní sùúrù fún mi díẹ̀. bá a ṣe ń wọra wa yọ láti di tọkọ tìyàwó mi ò lẹ́lòmíì nígbèsè ayé mi ìwọ nìkan ni mo ní fún mi ní nǹkan tó máa fún mi nígbà tí a bá ṣèyàwó tán kí n kúkú mọ̀ pé o ti fún mi má tì mí lọ síta Esther come on mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ. ọ̀dà báyọ̀ eh. jésù kristi ò nífẹ̀ẹ́ sí o. jésù rí i pé wọ́n nìkan ni mo fẹ́. ọ̀rẹ́ mi jẹ́ n fi yín lẹ̀ o ti yẹ ẹ àìrọ̀ mi ìfẹ́ disturb yín bọ́sọ̀ tẹ́lẹ̀ yìí express rí gẹ́gẹ́ gbà wàá ṣe rí ọ̀rẹ́ mi. Is that anything I do? en este bate nítorí fẹ́. kí ló jà láti ẹ ti sọ bó ṣẹlẹ̀ gan-an. àǹtí alẹ́ mo ti mìtì brada Báyọ̀ wọ́n dẹ̀ ní àwọn láìkì mi àwọn àfẹ́ mi. gbogbo ìṣẹ̀gbọ́rọ̀ tó sọ kó fọ́ ni èmi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó jẹ́ pé mo jàjà kú jà mo ná twenty four seven mi ì tiẹ̀ ronú lọ pé ọkọ àbí fẹ́ǹsì even boyfriend gan kò sí ìkànnì mo fẹ́ fi wọ́n ṣe kí kí ló rò débẹ̀ gbogbo tó sọ yẹn. ẹ wo àǹtí mi dábàyọ̀ sọ pé àwọn ò nífẹ̀ẹ́ mi àwọn dẹ̀ láìkì mi mo fẹ́ mú wọn wálé kẹrí wọn. ẹ gbà mí gbọ́ <laughs> orí tí mo ṣe wẹ̀ ó dà gbé bí mo ń lálàá mi ti ẹ̀gbọ́n rí. ẹ bá ti yọ wọn ẹgbẹ́ nǹkan tí mo sọ fún <laughs> ah, mi. àmọ́ mi ẹ̀wẹ̀ tẹ máa bù. ẹ gbọ́dọ̀ bí ìsìnkàn ló ṣẹlẹ̀ bí bàjẹ́. mọ́mì ẹ ò mo ti ní ti. ṣé mo sọ pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni èyí ò kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ fún mi àti oṣù ṣùgbọ́n èyí ò kò mo fẹ́ báyìí sọ̀rọ̀ I don't want to talk to you. kí ló sọ jàre sí mi. Esther wà ní pẹpẹ sẹ́ o òun ti nífẹ̀ẹ́ sí o òun fẹ́ mu wálé jọ ta ló sọ pé ta ló sọ pé ó ti fẹ́ ta ló ta ló. ìyá bíbélì yìí náà rí Esther. <laughs> ṣóòkè bí ṣe ń bọ̀ yẹn mo rò pé nǹkan gidi kan lẹ́ ń sọ ni mi ò kóró òṣì ló wá bẹ́ẹ̀ sọ. mọ́mì mọ́mì. o mọ̀ pé tó ṣe máa wọ̀. ṣọṣẹ́ ọ̀pọ̀ pè é. no oh. mọ́mì ní sùúrù àǹtí mi tí wọ́n ní kò ní sí láti mọ̀ tuntun mọ̀ sí pé mo ti ní pẹ́ntì mo ti níyàn tó fẹ́fẹ́ mi tó náà wọn láìkì mi wọ́n mi ìṣẹ̀ṣẹ̀ bí nǹkan àgbọ̀n ọ̀tẹ̀ dá mi lóhùn. wọ́n mi wọ́n understand wọ́n pé òjijì àkùnrin wọn kọ̀ bọ́rọ̀ yẹn lẹ̀. ẹ táìmù wo ló nígbà ẹ fẹ́ wá gan hmm, next week thursday ni bàbá yẹn náà máa ráyè so next week thursday ni màá wà. bẹ́ẹ̀ ah, star ọmọ èmi ò lè sí around o mọ orí ẹ̀gbọ́n tó ní àsìkò election day la wà yìí. ah pàrọ̀ àbújá yẹn mi ò gbọ́dọ̀ carry over gbogbo politician yìí sí ni wọ́n máa ní ìdírò wa wọ́n dẹ̀ máa san owó gan ṣé ti yẹ bẹ́ẹ̀ so bọ̀ ìmọ̀ àbá ìbá mú mi sọ̀rọ̀ ṣùgbọ́n má wọ̀rọ̀ ṣé bàdà báyọ̀ bá wa kọ́ máa fún ọ láti tù. má wọrí kò sí tó bẹ́ẹ̀ ṣé bàdà báyọ̀ àbí reverend pastor kí ló tẹ̀ pinnu. bàdà báyọ̀ ni bọ̀dá náà. ẹ dẹ̀ máa láìpẹ́ wọn àti mi tẹ́ bá rí wọn àwọn náà wọ́n rí wọn. ó máa ń jẹ́ wọn máa ẹ̀yìn náà àbúrò ìwò ó máa ń fọ ọdún ojoojúmọ́ wàá kàn gbé new thing wàá dé òtí ẹ̀ gbọ̀n. má wọrí má tẹ́ láwọn sọ̀rọ̀ fẹ́ máa lájà fọ̀rẹ́rẹ́ mọ́ mi kí n sọ bó ti jẹ́ fẹ́ orí fẹ́ ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ orogún orí mo ìgbóná. Christian Marty wá sí mi tó bá ń gẹ̀lẹ́ rẹ ti wí. ìpínlẹ̀ o ṣàlàfíà rẹ̀ ẹ̀ka àbọ̀ sínú ilé wa. Yes. <laughs> inú mi ti ẹ̀dùn láti rí yín ah, ah. ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan Esther sọ wípé ẹ̀yin lòun wá bá mi wípé òun fẹ́ fẹ́. Ah, inú mi dùn inú mi dùn inú mi dùn ṣé ẹ má bínú mo fẹ́ béèrè another question ṣé church lẹ ti ríra yín. ah church kẹ ẹ kò ṣe church o èmi ò kí n lọ sí church. ah no no though though ó wá preach for me? náà ni mo fi mo fi di pé mi àti ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Eh, ah, oh, that's that's good that's good huh? Ah, that's good ẹ eh, ah mo rí pé omi ni ẹ ń mu àbí omi ni wọ́n fún yín nǹkan míì lè mu. rárá mọ́mí omi ló máa mú wọn kí mo ti gbọ́n. mi like láti parọ́ fún yín ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín sísẹ́ eh. èmi máa mẹ́lẹ̀ sí i ẹ má mu brákì. i'm sorry ma. ah sorry ni ti báwo. Eh? <laughs> ẹ má mu brandy mo ah, láìkí bẹ́ẹ̀ ṣe pààrọ̀ yìí á dẹ̀ dà fún yín bẹ́ẹ̀ ṣe. àmì ẹ jẹ́ kí n sọ gbogbo nǹkan tí mo máa ń ṣe kí a mọ̀ mí dáadáa ah, eh. mo máa ń lọ club náà. ẹ lọ club. <laughs> mo mọ ìjẹ́ pé in the next two months lágbára ló máa stop sìgá fífà. Siga, wọn kò bá yọ. mi ì láìkí pààrọ̀ ni. Ah, ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe inú mi dùn sí bàjẹ́. yes yes because you are truthful and I like that. ẹ mọ̀ ọmọ yìí kò já rárá bẹ́ẹ̀ ni mo rí pé ẹ̀yin rẹ̀ já ẹ wá mi ṣe kí ba ẹ bá mi já kutukutu ẹ já ní o ó ti yẹ yín ẹ mi já didi. Tori bó ṣe di ton di ton di mi ò nífẹ̀ẹ́ si mi ò láìpẹ́ rárá kò mọ nǹkan táyé ń sọ ó kọ̀ mọ́ máa dì báyìí mọ́ máa dì báyìí mọ́ máa dì báyìí mo bẹ́ẹ̀ ṣe wá èmi láìkí ẹ bẹ́ẹ̀. màá kọ́ gbogbo ẹ̀. màá kọ́ gbogbo ẹ̀. mo fíyàn tó já tó máa bá mi já síta kó já ẹ ẹ ṣe kàn ní thank you sókè lọ gbé ti bí wá. Ah. má lọ bí wá mi. Ah, ah, ẹ jẹ́ kó òun lọ gbé. ah eléyẹ ṣù àkòkí gbogbo dé section ibi tí ah kí ni mo fi tó lé ní owó òlèdè bẹ́ẹ̀ àjọmọ́ wa ẹ wò ó gé kí gé ni ẹ gé tí wàá gé tèmi àjọ gé àjọ gé jù àwọn gé jù wàá gé. àjọ wàá gé. ó wà <laughs> ó ra ẹ̀ lọ. èyí ló wàá gé mo bọ̀ mo bọ̀ mo bọ̀ mo èyí lè jẹ. ṣé tán ẹ ṣé tán ẹ já ẹ já èmi ò parọ́ ọ̀hún máa sọ bí mo ṣe. mo lè nífẹ̀ẹ́ gidi gan-an a bá eré àníyàn ìfẹ́ wa lọ lẹ́yìn ìgbà tí báyọ̀ gbà bá lé mi tán ó pẹ̀ àwọn ọ̀rẹ́ ó change life mi. When it's time for me, King Malano, má lànà. Mi Latifano, dẹ̀ ní gbàgàbà sókè. Láti kí n má ṣẹ̀ṣẹ̀ gbé All I know is that anything I do is stay by day. I want to change your life in top. Maybe too much. I want to do for a long, long cigar change life mi pátápátá. fọ̀rẹ́ rẹ̀ mú mi kí n sọ bó ti jẹ́ torí ìfẹ́ torí ìfẹ́. ìfẹ́ àfẹ́jù ọwọ́ káàkiri inú yàrá mú kọ́ wọ́n níbo ni géyìí ti ń fi wà níbo aṣẹ́ ìbí wà tó wọn náà mọ̀ ọ́ ṣe báyìí. àǹtí mi kí ló dé tí mi ní mọ̀ ọ́ ṣe ah, wáyé náà ni mo ti bá náà. Ah, ah, ah. ní gbogbo ilẹ̀ ti bàjẹ́ báyìí like how many stick ló ti. àǹtí mi mẹ́fà náà mo ṣe fà. mẹ́fà. ẹ mẹ́fà ni òun rè mẹ́fà ni. ọmọ ìyá mi ti yà wí jẹ́ kí n wúrọ́ mẹ́fà. wọ́n kàn ń sọ jẹ́ kí n kọ́ jẹ́ mẹ́fà mm. tí mo ṣe gan o ọmọ ìyá mi èmi wọn kọ́ ẹ̀jẹ̀ ti ń ràn papọ̀ ìkẹfà. ti ń ràn àǹtí mi ó yà pé bíbá náà wà òkè ó mọ̀ pé yàrá mi náà máa ń scatter everywhere máa ẹsẹ̀ rí yàrá mi ẹ̀mí pé mi kì í fẹ́ kó máa rùn rárá rárá mọ́ láì gbogbo ẹ̀ ní tó tó so tí bá máa mú bẹ́ẹ̀ máa rùn ní ilẹ̀ fẹ́ ibà ìdá. Ah. ẹ̀gbọ́n mi ah. èmi kò tẹ̀ láì máa ṣe inú yàrá mi lórí máa scatter everywhere ah. ìsìn wàá rí i pé ó máa fún ẹ ní inspiration wàá kó máa jíjà àgbọ̀n náà sí mi. yẹ belong with me. Mo jíjà o. Orí mi máa sparkle, ó sparkle gidi gan ni ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ó yá ó yá ó yá yá. mi mọ káyé Dubai. Ah, ah. mi ò sọ fún ẹ London la rẹ London la rẹ alakọlọ <laughs> rí wíṣkì sí ni wò gba ẹ ló máa mọwọ́ ṣe ń lọ gangan. ó ní kọ́tẹ́ máa fa loud ẹ̀rọ àyẹ̀wálé náà. máa wọ̀ ọ́ ah, yìí wà á nulẹ̀. yírobo fún mi Hey hey! yírobo three sixty three sixty. ó yá yírobo. ṣùtì lélẹ̀ yìí fún ṣùtì ó dìgbà tó bá ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní padà tí àbí tó gbòòrò wa kó tó mọ̀ nípa omi kan tí mo gbé tí mò ń tà rí ó ṣe yẹ kó máa rí ìrìn rẹ̀ so beautiful. Thank you. You're so ah, you're well endowed. Ó dé wá lọ npo gbogbo mo do de nchi kukukukukukuku orun o jẹ agbádùn. Bó ṣe o ṣe túra ká yìí tó tú gbogbo kasa le tó tú gbogbo ele ká báyìí. Èmi gan rí báyìí ah. Inú mi dùn. Ye wá sọ kini kan fún. Ṣó mọ̀ bí pé Báyọ̀ ó wà láyé tiẹ̀. Ó dẹ̀ láwọn rẹ̀ tiẹ̀. Òun dúró sápá kan. Ẹ̀gbọ́n ẹ̀ òun náà láwọn ọ̀rẹ́ tiẹ̀ tí wọ́n já àwọn ọmọ yẹn ṣe kí ni wọ́n já wá dojú tó bá gbọ́ jájájá àwọn yẹn náà ń pè bẹ́ẹ̀ màá wá bẹ́ẹ̀ sọ fún wípé kó bẹ́ẹ̀ sọ fáwọn ọ̀rẹ́ pé kó bá mi brush ẹ kó túṣe ẹ kó clean ẹ out ó ti yẹ kó polish ẹ kó understand bó ṣe ń lọ ó ti ó ti wà nínú nínú àpò ó ti pọ̀ jù wọ́n sún ẹ mọ́ bẹ́ẹ̀ báyìí lọ́nà mẹ́ka yé dèèyàn mọ́lẹ̀ bó ṣe wá tú ara ẹ sílẹ̀ yìí ó dùn mọ́ mi nínú ṣé wàá mú nǹkan tán máa ṣe wàá gbọ́ ọ sórílẹ̀ ayé yìí ó yí zìgàn tí o ṣe ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n wàá máa pawó mẹ́yẹn wàá tún wàá máa ṣe wàá tún wàá pawó lọ́dọ̀ àwọn báyọ̀ náà bó ṣe máa ṣe ní ẹ̀wọ̀ ọkùnrin kan fún ọkùnrin kan ò lè fíyàn lówó kó tẹ̀yàn lọ kọ́kọ́ ẹ̀ bá dẹ ọkùnrin kan ò lè fíyàn lówó. ẹ wo ṣé mo pé báyọ̀ ni mo nífẹ̀ẹ́ mi ò lè fẹ́ máa ṣe ránu ó má dín pé báyọ̀ mo máa ká mi pé mo rìnrìn kan ìkò ní dáa. ẹbí ẹkọ ẹbí ẹkọ ìṣú tí wèrè yìí mo bá ti lọ pọ̀ lóò ní máa gbé mi ní ẹgbẹ́ ìrẹ̀ tẹ́lẹ̀ tí bá bá wà ṣòlòpọ̀ náà kan wọ̀gà ni ọlọ́kùn ọgbọ́jà ọmọdé yìí má sọ mí dìdìdìrín jàre calculation ni mo máa calculate ẹ̀ ó ti yí ẹ pàpá ẹ ọlọ́run ló yọba má jà mọ́ lọ́wọ́ ó kù díẹ̀ tí má jà ó kù díẹ̀ tí má jà mọ́ lọ́wọ́ akọkùnrin pọ̀ ní kí olùkọ́ nìkan lè mí fẹ́ mi kí ló ṣe é báyọ̀ ni mo nífẹ̀ẹ́ tá ló ń sọ̀rọ̀ ìfẹ́ wèrè wo tá ló nífẹ̀ẹ́ kò dẹ̀ ní dá fúnfẹ́ ìfẹ́ máa ṣánkú ni o ìfẹ́ máa padà ṣánkú ni kò ní dàgbà kò ní ra gbá fúnfẹ́ ìfẹ́ kí ló jẹ́ bẹ́ẹ̀ èmi ìbò ṣe ń wo mi mi ò lè nífẹ̀ẹ́ èèyàn lágé ìgbà tí mò ń fẹ́ bàbá ẹ̀ èèyàn mẹ́wàá ni mò ń fẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ni tí ìbá ṣe pé bàbá ẹ̀ o mọ̀ bàbá rẹ̀ ó dàbí ìgbà tó sọ́dọ̀ tó tutù díẹ̀ ni ah, ah. bẹ́ẹ̀ ni oyún ni bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun kó kí n sọ̀rọ̀ fún ẹ kó nílàkàyè ó mọ̀ bàbá ẹ̀ ojú ẹ̀ tutù orin ìdìmú wá oyún ti dé ni mo ṣe ẹ̀yàn jẹ́ kí n fẹ́ ẹ̀yẹ ìṣàánú ẹ̀ ó ní mo ṣe ìṣàánú ẹ̀ tí mo fẹ́ èèyàn mẹ́wàá ni mo fẹ́ ah, ah. bẹ́ẹ̀ ni mo ṣe ń gbowó lọ orí ni mo gbowó lọ orí ni mo gbowó lọ́wọ́ èdè hmm. yìí bàbá ẹ̀ kàn mú kan wíwà kí ẹ̀ ń ṣàánú ọkùnrin ó ṣe pé àwọn òbí ẹ̀ máa ń gbàdúrà ni àdúrà àwọn òbí ẹ̀ ló gbà lórí ẹ̀ ó lè jẹ́ kí tiẹ̀ gbé lọ́dọ̀ mi lọ́tọ̀ ni if not kí ni mo máa eh, eh, torí mo fún lọ́mọ torí mo bẹ̀ sí mo tún wá bíwọ̀ fún létà wá rò pé kinní kan ìfẹ́ ìwéré wo ìfẹ́ ìwéré wo bí tí mo ti ń dáwó tí mo wà nílò ni ń dáwó lójú méjèèjì ní ìráyè I don't get time no time to no time to to waste time. ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ fún mi mo pé èlé ti mí síbi tí ò dáa mo dẹ̀ ti gbọ́ ìyá adé rí changes very soon. o ṣe ìrètí wọ́n bó ṣe gbọ́nà sí mi ní ojú òde tiẹ̀ ìwọ gan wá rí i pé ah, ayédùn jẹjù yà lọ ìyá ló wà tẹ́lẹ̀ ìyá burúkú ìyá yìí tó máa máa wo hàn hàn gba mi máa wọ̀ máa ní kí ló ṣọ ta ló kó bọ ọmọ ẹ̀ á máa wo hàn hàn hàn hàn wàá di etí wàá di gbogbo ara máa bó kí ló ṣọ ọmọ ìta yẹ wá rí ìwọ ọmọ yóò jọ mí bọ́lọ́run ló wá bá mi gbà ẹ́ tí ò jẹ́ kí tiẹ̀ gbé tó jẹ́ kó o lajú kí gbogbo nǹkan wá máa ṣe báyìí kó máa dùn fún ẹ ó rí bó ṣe ń dán ni o lè mọ ìyá rẹ̀ ń sìn mo fún ẹ níbi oṣù kan sí méjì wa mọ bó ṣe ń dùn so bí wọ́n sọ yẹn máa bẹ sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wá gbà bí wá gbà bí wá gbà bẹ́ẹ̀ ni wọ́n máa já kiri bí gbàgbàgbàgbà òun dá ní bàbá. <laughs> Mami um, létí orúkọ yẹn náà. Esther ni wọn. Oh Esther Ayaba <laughs> pẹ̀lẹ́ um, tí bá ní kí n máa George pẹ̀lú àwọn stories tó ti sọ fún mi mo rí i pé boyfriend ẹ̀yìn ti try ọmọ ògbóró ní boyfriend ẹ o. báyọ̀ jàǹbá. ah èmi gan ti rí bẹ́ẹ̀ ó ti ṣáà lórí ọ̀rọ̀ ẹ̀ ah, at least ó ti expose ẹ sí one or two things táwọn bá ní ká ṣe máa ṣe wàhálà máa kọ ẹ ṣe bó ṣe wà yóò ṣáà ó máa ń fagbá <laughs> bí. òróró ń kọ́ bíi jean red label. bí omi ni wà. bí omi ni wà. afa <laughs> ṣọtí o ti ṣe loud. ah ti pẹ́. <laughs> Why I ti try um, but um, you know level tí bọ̀bọ̀ yẹn já ẹ see. ó fẹ́ kò ṣe pàrọ̀ náà kì o but um, level tí wàá tún gbé pẹ́ẹ́lí díẹ̀ dẹ̀ bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ by pa èyí ọkọ ẹ̀ tó ń sọ fún mi hmm. ọmọ ògbóni gáyẹn máa jẹ́ ṣe mo ṣe táwọn ṣiṣà. bẹ́ẹ̀ ni òun mọ̀ dáadáa àǹtí mi gan ló ní pé kí wá bá yín pé tí bá wá bá yín ẹ lè jà mí dáadáa ẹ fọ̀nà wọn mi ẹ expose mi sí live dáadáa. bẹ́ẹ̀ ni mi ò rò pé àǹtí ẹ jẹ́ kó mọ̀ pé pimp ni mí. wọ́n sọ fún mi. ok pimp lèmi ń ṣe actually nílẹ̀ ọlọ́run tó mọ́lé ni ọlọ́run fi síkàwọ́ mi àwọn ọkùnrin tó jẹ́ wíìsì wù ní nàìjíríà yìí mi ò sọ Lagos state o the whole of Nigeria tó bá máa ka ẹ̀rùn èèyàn tó ní owó lọ́wọ́ jù lọ́kùnrin kó tó ka márùn-ún wá ka àwọn tí mò ń sọ yìí kò dẹ́ṣẹ́ nìkan kò ṣe méjì so bó ṣe wà yẹn Ọlọ́run fi wọ́n ṣe godfather power. so kò dẹ̀ sí nǹkan mi tá a lè fúru wọn yẹn ju pé ká wá rú àwọn ọmọ tẹ́jẹ́ wọn bá ṣe tútù tẹ́jẹ́ wọn bá wà alright kàkàn máa fún ọ kọ́kàn máa fọ́ ra wọn lórí ra wọn níkùn àwọn bàbá yìí náà ní ìdìtọ́jú náà wọ́n ní ìdìtọ́jú um, but um, mi ò rò pé o lè ṣe irúṣẹ́ tí mò ń ṣe. Ah, kí ẹ tẹ̀ sọ bẹ́ẹ̀ mà. o ah, ṣe ṣóbí boyfriend ẹ tó ń sọ̀rọ̀ ẹ yìí ìgboro gidi ni tí mo bá bẹ̀rẹ̀ sí ṣe irúṣẹ́ tí mò ń ṣe tí mo bẹ̀rẹ̀ sí ní gbé ẹ fọkùnrin tó bẹ̀rẹ̀ sí ní já sí gbòòrò kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí mò ń sọ pa àṣẹ mi ìfẹ́ pè ní ṣe aṣẹ́wó because àwọn ṣaṣẹ́wó high class babe la wa wọ́n gẹ́ gidi ni wa àwọn òǹdó lẹ́gbẹ̀ẹ́ títí à ń ṣèdọ̀tí nǹkan lè ṣẹlẹ̀ lọ́jọ́ kan kó lọ pàdé bọ̀bú ẹ̀ àbí kí bọ̀bú ẹ̀ lọ gbọ́ pé irúṣẹ́ báyìí ló ṣe mọ̀ pé gbòòrò lòun náà mi nífẹ̀ẹ́ da relationship ẹ̀rú so my advice pé sórí gbogbo level sí boyfriend ẹ ti mú ẹ mọ̀ yẹn mm. ìwọ máa bá wa ṣe fàájì máa bá wa roll. àǹtí ẹyin fi yẹn lè fi mi báyọ̀ ti tèmi ọkọ tèmi ni ajé orí mi ṣé mm-hmm. láwọn tó fẹ́ gbé fún mi yẹn orí ògbófò ló ń pè wọ́n o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní máa yan yan gbogbo wọn. ẹ àǹtí àǹtí mi ti ròyìn fún mi gan-an ah oh god ó ti wá fi mi sí tight corner báyìí ṣó mọ̀ pé mi ò ní bẹ́ẹ̀ ṣe nǹkan tó lọ àti máa sọ mi pé bí wọ́n torí nǹkan tó ṣe lọ́pọ̀ ẹ̀ fi fi ẹ́ lẹ̀. no rárá o ẹ eh, sọ ní sọ fún mi. community um, ah. ok ok ok ṣé bó ṣe wà yìí alpha ṣomere ṣe ṣo good. ṣe rí lórí ọ̀rọ̀ tẹ bèrè ń sìn ṣe mọ àwọn tó já pẹ̀lú ọmọ tó ṣẹ̀ṣẹ̀ já ṣe mọ kó yàtọ̀ mhm. ṣe rí tẹ́lẹ̀ mi ò rí lè mọ̀ ṣe náà bọ̀ nígbà tí Báyọ̀ ti já tó ti já gbogbo ẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ wò wọ́pọ̀ pé ẹ̀kejì bá wò pé ah Esther ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ kí n má jẹ́ sọ̀rọ̀ táǹtí. so òun sọ pé báyọ̀ gan testify. máa ah, eh? fẹ́ mọ̀ kó o tọ́ ni hmm. ẹ̀yin ẹ̀kọ́ fọkùnrin kan ń dán mi pé kó wá kírun mọ́ṣáláṣí mi a sọ fún yín bí àdúrà òun gbà àbí kò gbà. are you serious. ẹni kó wá testify. Esther o máa gbóná jẹ̀gún ẹ lọ bí mo ṣe ń wo ẹ yìí o. o ti fẹ́ máa rí bẹ́ẹ̀ o anyway anyway I think I like you. Uh, I can work with you. Uh, Fún mi nífẹ̀ẹ́. Jẹ́ ká wọlé lọ. Látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé torí fẹ́. Ẹ eh, kí ló wá dé? Láti church láti àwọn ọ̀rẹ́ style style wọn ní fellowship la fi ní eh, pé. wọn wá sí church náà. mọ́mí mọ́mí mọ́mí mi sí ọba. darling daughter mọ́mí eh. mọ́mí báwo ni mo sí àná yẹn sì dùn jù gbogbo ayé ni mo jẹ mú mi ewu ọ̀rẹ́ mi yìí àwọn tó tún jẹ́ kí n meet gbogbo ayé lọ ṣe fún mi. ayé club lè ṣiṣẹ́ lè sọ pé aleva mi aleva mi ọ̀ tí ì gbé ẹja ayé orí omi náà. mú mi mi ò lè dúró láti jayé orí omi yẹn o. sẹ́sà sẹ́sà àwa ni èmi sista yìí. láyéláyé yín ẹ má pè mí sista Esther mọ́ Esther àgbà kan tẹ mọ̀ ó yàtọ̀ sí tìsín ṣé ti gbọ́ mi sista yìí bàbí kí lẹ pera yín ṣẹ́yìn máa ń fagbó. Eh? Oh ẹ̀yin sister Caroline ẹ máa fa loud. God forbid. Oh, sorry ẹ̀yin ṣe máa mẹ́nẹ sí. I reject it in Jesus name. Mọ̀mísí ọ̀rẹ́ wo lẹ mọ̀ mọ́ mi. Ah! ẹyọkọ yìí rè o ẹyọkọ ẹyọkọ ẹyọkọ tó ní rè ọ̀rẹ́ kan tó ní rè o ọ̀rẹ́ ọyá bọdíjú mi àfihàn ìta ìta ìta ìta mi jésù ní ìta ìta ìta ìta ìta ọ̀rẹ́ yìí ò fẹ́ kó ẹgbẹ́ mi ṣe ọ̀rẹ́ yìí ronú pìwà dà ọmọ ẹ̀yìn padà ẹjọ́ sọmọ ìdílé. Àbíkẹ́tù bá dé ìgbọ́dọ̀ ní bẹ́ẹ̀ bá yín. Pè ọ́ ọ̀rẹ́ máa bọ̀, àtẹ̀sán làdùn ayé ohun gbogbo wa ló pin. Ṣorí ìwọ, complain, ó sọ pé satisfy òun. Ìtumọ̀ gbogbo yẹn náà. Kùkúmbà máa ní tẹ bá fẹ́ gbọ́, ó ti tóbi jù. Ní ilé ìdájẹ́ tán, ó ti fẹ́ bà gbogbo bẹ̀ jẹ́ náà. Kí ló sọ? ó ti tóbi jù ah, ah. ah, nọ́sẹ̀nsì wo ló ń sọ lẹ́nu yìí kùkúmbà wo ló tóbi ìwọ rèé ló kún níwájú ló kún lẹ́yìn èmi tí mo gbẹ bí ẹja koté gan kùkúmbà tí máa ń gbà òun rèé bóyá máa ń rí eléyìí ẹ mo dẹ̀ máa jẹ́ màá tún ṣe two màá ṣe three sàn kí ni problem ẹ. ṣòro mo tó ń sọ̀rọ̀ ṣó ni bó ṣe gbẹ lójú tó gbẹ lẹ́yìn ìwọ rèé tó kún pọ́pọ́pọ́ ò lè gba anything sára o tún complain. ah ó ga o. ọjọ́ kan ọjọ́ kan a máa marry very very soon àǹsó. tó bá ti wá balẹ̀ ọba jẹ́ tán kí lọkọ wa fẹ́ bá ń bẹ̀. ó máa bá a kó lè bàjẹ́ kí ló fẹ́ bàjẹ́. ó ti máa slack àṣẹ máa bí mu. màmá ẹ má bìí pé mo dá yín lóko ah, ah. ṣé mi ò pè àbí mo ti pẹ́ jù. wá ọṣẹ sti àbí iti e àbí kí lọmọdé yìí jẹ kí ló wà nínú ìgò ṣé omi ni àbí omi mix ẹ. mama ẹ wo náà red label ni kò lè jó mi náà ọ̀ríjìnì iṣẹ́ ẹ̀rí ni jẹ́ kí n ṣe fún yín ẹ ti rí i. ó mi pe òróró gidi ló ń dààmú bí ẹni bí ẹni tó mọ mi yìí wọ́n máa para ẹsìn mi lọ́rùn kẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ ni. ẹ ẹwẹ ṣáàjò nítorí tó lọhùn ṣe rí ọmọ ta kọ́ńṣẹ́ ó ti mọṣẹ́ jù wá lọ ẹ má lọ gbé àwọn èèyàn tó máa ṣe mí láǹfààní tó máa ẹ̀pù kárí àmì ẹ má lọ gbé fọmọ ilé ti mọṣẹ́ jù wá lọ o. mama ṣe lè lè ṣe ọmọ gbókọlà sóhùn ó ṣe wà yẹn kò dẹ̀ good àwọn máàmì yéèjì tẹ́ gbé fún mi ah wọ́n good ẹ máa tọ́ fún mi two hundred thousand wọ́n tún rán mi sí i ọ̀hún yẹn dùn gan ni màmá. rárá mo ti jàre. máa mú lọ máa mú lọ máa mú lọ. bá a ṣeré jàre kí máa mú lọ wọ́n já o mọ bó ṣe ń lọ gbàyè. bọ̀ ń rántí pé ọjọ́ kan jọ kan a máa má rí ṣó ti gbọ́. yá sẹlẹ̀. mẹ́ríàmà wọlé lọ wọ́n sì wọlé jáde gbẹ́bàgẹ́ gbẹ́bàgẹ́ gbẹ́bàgẹ́. ẹni ṣe bá tẹ̀ nítorí ìfẹ́. gbọ́ sí ọwọ́ ẹ̀ wá ìtò òun ti tó gbọ́ sí wájà rẹ̀ gbọ́ sí wájà rẹ̀. Àmọ́ kí ló pẹ̀lú? Ìfẹ́ bá yóò kúrò lọ́kọ̀ mi. Lóòótọ́ ti. Ìgbà tí mo sún lóyún fún un nígbà tí mo lóyún ọ̀nà bàbá rẹ̀ mo sọ fún pé mo lóyún. Madam, congratulations. Congrats for kí nìyẹn sir. Uh, you are one month pregnant. Oh! Ah! No Olóṣèlú thank you sir Thank you, sir. you are welcome Shari, rí stage tẹ wá yìí mi ò ní fẹ́ kẹ́ stress ara yín. okay sir. màá fẹ́ kẹ́ máa ní enough rest kẹ́dẹ̀ máa jẹun déédéé. màá wá jẹun dáadáa sir. my advice for you now is olójú oògùn tẹ́lẹ̀ ló ń sìn nítorí ẹni tó bá ti lóyún kì í ṣe gbogbo oògùn ló lè lò tẹ bá fi pé nǹkan kan wá kún sí lágọ̀ọ́ ara ẹ try láti consult wa before kẹ́ tó lo ẹni òògùn ṣe ti gbọ́. bẹ́ẹ̀ni sá. kẹ̀dẹ̀ máa ṣe a little bit exercise. Hmm? ẹ bá ń lọ sí kẹ́rí iná títí ẹ ṣáà mọ̀. àmọ́ iná títí dáadáa mú mọ́ wọn. a fún yín lọ́wọ́ oògùn tẹ́ máa tẹ́ máa máa lò àti tí ẹ nílò ṣe ti gbọ́. ok congratulations. ah ó ṣe máa sọ pé olóyún ìròyìn òṣìwò nìyẹn ah ṣé wàá jẹ́ bíbí àní wọn kò possible kò gbóyún yẹn sínú o kò possible rárá o láti wá bó ṣe máa flush dànù ni. báyọ̀ rubbish ló ń sọ rubbish ló ń sọ lọ́jọ́ kìnìún àná tí mo sọ fẹ́ mi rẹ̀ pé wọ́n jẹ́ ti ṣe o jẹ́ kó da ilé ẹjọ́ wẹ́ẹ̀dì kí ló sọ jájà jájà àwájà tó ń ṣe wọ́n sọ pé olùgbòyìn wo mo ti lóyún mi ò dẹ̀ lè ṣe oyún kankan. bẹ́ẹ̀ni ẹ sọ́n jáde màmá bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà wo ló dé street náà àwọn ta one street tó bá street à ń sọ nǹkan tó normal fún ẹ tí o bá lóyún tí o ti ready láti bímọ ó máa ti kí ni ó máa flush dànù ni kí ni ìsúnmọ́ gbogbo yẹn. báyọ̀ mo ti wo mo ti já ju lẹ́fù gbogbo yẹn lọ ojú àná ló fi wọ̀ mí mo ti já pẹ́ẹ́pẹ́ẹ́ mi dẹ̀ lè ṣẹ́yìn kankan ó lòdì mi ò kankan jẹ́ kí n kú ni. àwọn tó lóyún oṣù méje gan wọ́n ṣe fún wọn peacefully tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ ìwọ wá gbé oyún kan oṣù kan sínú òbẹ̀rẹ̀ sí ní gbọ̀ngbọ̀n kan ẹ̀jẹ̀ lásán lélẹ̀ kò tí ì dánwọ̀n. mi ò lè ṣe oyún ìyẹn ṣe máa ní pé kí n ṣe. kí ni yóò ṣe nǹkan tó yẹ ká máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí mẹ́ẹ́ Esther jára ẹ délẹ̀. báyọ̀ mi ò lè ṣe mi ò lè ṣe. Ah, pàdé mi kí lè mú ní kí wàá gbàgbé tó máa lọ. àwọn kò rí ah yọ ṣé ti má bọ̀ ṣe kí wá gbà. ẹyà Ọlọ́run àjẹkù rẹ nìyẹn ó ti ẹdá tó wọlé jàre Esther máa lóun lóyún ni. ẹ kó lọ ṣe. ẹ mà dájú o. ààrẹ ṣùgbọ́n ẹ kó tèké ra. kó sọ̀rọ̀ dájú ìwọ ṣe tuntun normal tì ní tó wá lóyún. ọ̀rọ̀ olóṣì ló ń tọ́jú bẹ́ẹ̀ kí n kú ni mi ò lè ṣe yín. ó lè kú na normal tì gbogbo ọmọ ògbóró everybody mọ̀ ìwé tó bá ti tó time wedding tó bá lóyún yọ̀dánù flush ẹ̀ ni. lẹ́yìn ìgbà tí mo ṣẹ́yìn yẹn tán fún báyọ̀ àṣìbéèrè ìfẹ́ wa lọ àwọn àṣírí kan tó wọ́n wà mo tún ká bọ́ bọ́rọ̀ lọ́wọ́ àwọn ó jẹ́ kí n sọ ṣùgbọ́n mi ò sọ. ṣí ẹ̀ èmi àtẹ́jọ́ ṣe díò ni ó wàá fẹ́ lọ kó bà mí mo wá ní kí n tàn lọ sókè kí n padà ní. báyọ̀ báyọ̀ ìtumọ̀ yẹn tí bá báyọ̀ ńkọ́ tí bá báyọ̀ tó jẹ́ pé wọ́n ló mọ̀ ńkọ́ ṣé kò bẹ́ẹ̀ mi ni. ṣé kakọ ọlọ́pàá ṣé kakọ ọlọ́pàá kó wàá gbé. ẹ sàṣọdí ẹ pé ṣá ọkọ ẹ pààyàn fẹ́ pọ̀lọ́pàá fún ṣé kò pa mí padà ni. Ah, wo jẹ́ kí n sọ fún ẹ ó ti mà sírí mi nìyẹn o wo dẹ̀ níyàwó mi kò sí ẹ̀dá ọlọ́run kan tó gbọ́dọ̀ gbọ́ rántí pé mi mo dìsájì nìyẹn o rántí pé o ti doyún karùn tó ti ṣẹ́ fún mi o tó bá tíráì tí nǹkan kan bá fi lè ṣe mí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí olùsọ̀kan tó máa fẹ́ nìyẹn o oh! ó dẹ̀ ti tán nìyẹn gbogbo ohun tí bá ṣe tí ò bá dáa àṣírí lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ bá mi bò ó ni ẹnu àṣekí ni hmm? kò sí ilé ẹ̀ pa ni èmi àti ẹ̀ lájọ mọ̀ sí kò yẹ kò yá gbé báàgì lẹ̀ jẹ́ kájọ wọ́ sínú. wọn náà fani bí ọwọ́ fani bí ọwọ́ nítorí ìfẹ́ àgùntàn pàṣọ ìṣídà relationship yẹn ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ọ̀hún ti ìgbà tí mo lọ bá dókítà. sista esta wọn láti dáadáa ní mo lérò pé mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ àtẹ̀tẹ̀ láti ṣe ẹni kankan nítorí pé wọn ò gbẹ̀yìn wa very very flexible ní ètò lè já sí kùtẹ́ bá àtẹ̀tẹ̀ I told you. bẹ́ẹ̀ dókítà mi ò rò pé mo ṣẹ́ ẹni oyún o yàtọ̀ sí díẹ̀ àti tí mo ṣe bíbà last time yẹn <laughs> mi ò ṣe anything tó tún jọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ nítorí pé mo ti gbọ́n wọ́n nífẹ̀ẹ́ fún un. nínú ìwádìí tá a ṣe wọ́n jẹ́ kó yé wa pé of present ẹ lo àwọn nǹkan ní ìjó ti damage wọn bẹ̀rẹ̀ ẹ dẹ̀ ti wà two months pregnant nígbà yẹn. tó ní o ó tọ́ ní o ọ̀rẹ́ mi ló fún mi lóògùn yẹn pé kí n lò ó wípé máa flush everything jáde sílẹ̀ sọ pé kí n má ṣe bí à ń sè mọ́ kó lè affect mi oògùn ni mo lò. Ah, sista Esther pẹ̀lú gbogbo mọ́nì tí mo fún yín dání ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ fún yín àfi tí nílé kò bá fẹ́ ṣẹ wọn ò bí ó ti damage. mi ò rò bẹ́ẹ̀ lè bímọ mọ́. yẹ gbé dọ̀rọ̀ dókítà ṣàtúnfẹ́ mi sí pé fún mi lóyún mọ́. kí n ṣe ṣe gbé láì fẹ́. is that anything I do? mo lọ bá báyọ̀ wọ́n sọ fún mi àti dókítà sọ fún mi èmi ò lè bí mi mọ́ báyìí dẹ̀ kú sí wàhálà níṣẹ bí wọn máa lọ wọn ṣe òun máa fẹ́ mi nígbà tó sọ inú mi dùn Ọlọ́run kò fi mí sílẹ̀ gbé kí máa rò kankan lọ́dọ̀ àtìgbà tí mo lọ bá àwọn ọ̀rẹ́ mi nílé. ìzọ̀bù ti jẹ́ torí ìfẹ́ torí ìfẹ́ ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ orogún. as a matter of fact èmi ò expect pé mo máa rí mb by because mo ti fi pé bóyá o máa wà ń lé o máa ronú àbí kẹ̀ bí a kò ní wẹ̀ kó ṣiṣẹ́ wa yìí mọ́. Ah, ah, kí ló mean bí mi ṣe wà kò sóhun tó lè mú mi ronú láyéláyé tí máa fi kú inú mi máa máa dùn lọ ni gbogbo ètò ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ mo ti gbà fọ́ ọlọ́run ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀ as i am i'm not bothered so kí la wá ń sọ. Ah, ká nírú èmi báyìí ni dókítà sọrú nǹkan tó ń sọ fún ẹ̀yin náà sọ fún ọ̀rẹ́ mi mo máa lọ ronú kú ni o. ìwọ náà máa sọ sí ó ní tó bá jẹ́wọ́ kò kí ń ṣèmi Esther ìwọ lè lọ ronú kó kú dànù èmi ò ní nǹkan tí mo fẹ́ rò láyé mi ju kí n máa jáyé orí mi lọ. so ìwọ lọ́kọ̀ọ̀kan tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún ẹ O ó dẹ̀ tún ṣì ń ṣe side runs. kí n tiẹ̀ kí lọ́kùn ẹ̀ bẹ́ẹ̀ ọkọ mi ò ká mi rí kò rí any traces rí mo ṣe rántí mi mo ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mo ṣe gbogbo ẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò rí mi kò ká mi so kí ló kọ́ ẹ̀ ń next time ah, as in next time tí bá tún ti sọ̀kọ́ tó wà ìkọ́ta tó bá gbẹ́rù sí ọjọ́ ẹ̀ òun ni máa di spread ẹ̀ mo rò kó yá wèrè kí ló ṣe náà. pẹ̀lẹ́jọ́ rẹ̀ eléyìí tó dẹ̀ dé yìí náà welcome back abi yes yeah welcome uh, but um, ó dàbí pé wọ́n invite tiwa sí event kan àbí yeah a ní event kan tó yẹ ká lọ and um, eh, bọ́bọ́ kan báyìí tó máa ń pè lọ kó ẹ tó máa ń sọ pé ọkọ mi ọkọ mi <laughs> báyọ̀ náà ni olówó orí mi kò pé méjì náà. báyọ̀ lórúkọ ẹ̀ ẹ̀ mm-hmm. eh, ó fún wa ní invitation pé ká wá síbi wedding lòun ò ń ṣeré ní jàre mọ́mọ́fà wàdà ṣeré èmi nìkan ni báyọ̀ máa fẹ́ kó ní ìyàwó mi bí kankan sókè ló wá ń sọ ṣé tí gbogbo yẹn bá ń tàn ẹ́ ṣòfin pé mi ni màá parọ́ fún ẹ ṣá ó yẹ kó mọ̀ pé mi máa sòtọ́ ọ̀rọ̀ fún ẹ sórí tó bá wùn ẹ́ kó gbọ́ tó bá wùn ẹ́ kó gbà nǹkan tí èmi ṣàmọ̀ ni pé Báyọ̀ ó fẹ́ ṣe wedding ó dẹ̀ ti invite wa àwa dẹ̀ máa lọ àbáni lọ. àṣẹ ni máa lọ wo ọ̀rẹ́ mi take care of ọ̀rẹ́ mi. ẹni tí tó bá sọ kọ̀ọ̀kan bàbá tẹ̀gbọ́ alára gbígbé oṣù tó kù kì í máa sọ kótókótó ọ̀rọ̀ àmọ́ níbi òṣìṣẹ́ ayé mi ò ní bàjẹ́ ṣe pé báyọ̀ wọ́n ń ṣeré ni. ìgbà táwọn ọ̀rẹ́ mi wá sọ fún mi pé báyọ̀ fẹ́ ṣe ìyàwó pẹ̀lú lómi. mi ò dẹ̀ ní gbàgàbà sókè láti fàdán fún mi nífẹ̀ẹ́ látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé torí fẹ́. All I know is that anything I do, any step I take, nítorí fẹ́ àgùntàn pàṣán èṣìdá èṣòro gbàdá ọ̀fẹ́ máa ń lájà fọ̀rẹ́rẹ́ mọ́ mi kí n sọ bó ti jẹ́ torí fẹ́. bá mú vanity má fi ìbọn fọ́ orí ẹ̀ dànù níwọ̀n báyọ̀ ìwọ fẹ́ ṣègbéyàwó pẹ̀lẹ́ lómi nígbà tó bá yẹ ti tèmi jẹ́ tán ẹ báyọ̀ kò ní ṣeé ṣe nítorí títì ẹ ó dẹni tó ń fa sìgá báyọ̀ nítorí títì ẹ mo dẹni tó ń mọtí báyọ̀ ẹ márùn-ún ni mo ṣẹ́yìn fún ẹ níbi pé mi ò lè bímọ mọ́ láyé mi.

mi ò wọ́tẹ̀ ní tí wọ́n lè gbé sílé wọ́n sọ fún mi ṣé kò tó yẹ kó fi sọ fún mi rè tó bá yẹ pé àbúrò ẹ ló fẹ́ gẹ́rù mi wálé ìyàwó sí ò lè bímọ ṣó máa gbà kó fẹ́ ó wá fẹ́ lọ fẹ́ lómi mi ò bínú mi ò bínú mo gbà fọlọ́n pé bọ́lá ṣe kọ kádàrá mi nìyẹn kó lọ́ọ́ dẹ̀dà rẹ̀ ṣe mí jì mí. jẹ́ ká jókòó ká sọ. báyọ̀ èmi ti gbà fọlọ́hún pé bọ́lọ̀ ṣe kọ́ kádàrá ti tèmi nìyẹn àmọ́ wọn náà lè rọ́la kò pọ́síbù náà ọbáyọ ṣó fẹ́ rọ́la ó fẹ́ ṣèyàwó lọ́la ah, kò pọ́síbù náà àà tí wọn náà bá lọ ń ṣe ìyàwó ẹ lọ́rùn ṣó bad ni. kò pọ́síbù ọbáyọ. ìzọ̀bù ti jẹ́ olóṣì ọbáyé mi jẹ́ tó wọ́n fẹ́ ṣe ìgbéyàwó àtútù kọ́ ẹkú lọ́nà ọ̀run olórí burúkú ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ ọ̀rọ̀gùn orí mo ìgbóná. Christian Martin wá sí mi lọ́wọ́ngẹ̀lì rẹ̀ ti ń wí. Nwàrí ọ̀hún tágbára mọ́ lẹ́nu wa. Má jagun lọ. Òbí ọlọ́kùnrin ni má dàrí ẹni sígbó orí ẹni orí ẹni ní ìgbé ni o torí ìfẹ́. Oh! jẹ ìrora ẹ máa jẹ ìrora kù nítorí bẹ́ẹ̀ náà ṣe wá mo ń jẹ ìrora báyìí mi ti bàjẹ́ mo ń jẹ ìrora pé báwo mo ṣe fẹ́ live life mi mú mi torí àfi ayé torí ẹ fẹ́ yẹ kí inú ti yín dùn ẹ jẹ́ kí n ṣe sófin ọlọ́run mi ò lè bímọ mọ́ bí mo ṣe wà ẹ ti bàrà ní mí torí ti yín ọkùnrin wálé mọ́kùnrin wálé yìí tó bá lówó tó bá lówó yìí tó bá lọ́lá mọ́mì kó tẹ ṣe fún mi ò dáa ẹ tọ́ mi sọ́nà òṣì ọ̀nà ọ̀ṣẹ́ ọ̀nà ọ̀yà ìrora kúta ìjẹ inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń jẹ́ torí pé bẹ́ẹ̀ ṣe fa ayé mi jẹ́ mú mi bẹ́ẹ̀ iná náà iná ṣe máa jẹ ìrora tẹ́ máa fi kú ẹ ti fa ayé mi jẹ́ o ayé ìjẹ iná rẹ̀ máa bàjẹ́ ẹ máa kú ni ṣe rí mo máa bọ́tà máa kúrò nílé máa ń tilẹ̀kùn yìí fún five hours ẹ máa wú tẹ bá ti wú kú àti tẹ bá ti rù ni máa ìjọba sọ pé bọ́n máa bọ̀ bọ́ wá ṣe lẹ́kùn pẹ́ wà nílé ẹ jẹ́ra ẹ máa wúkú ni torí bí mi náà ṣe ń jẹ́ ìrora tí mo jẹ́ ìrora pé kò sí òtún fẹ́ gba ẹṣin mọ́ kí mo tún fẹ́ máa ṣe mo ní mi ò lè bímọ mọ́ kò sí òkú tó fẹ́ gba ló fẹ́ fẹ́ tí ò lè bímọ life mi ti wà rude omi all because of you ṣe wá rí báyọ̀ yẹn náà tiẹ̀ ibi tó bá yé mi jẹ́ òun ló lọ yẹn òun ló ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ mi ò ní filẹ̀ má ti mọ́nu ilé ìkẹ́ wúkú ni ẹ ti gbọ́ ẹ máa kú ni ẹ ṣàmọ̀jọ ẹ máa jẹ lọ́dọ̀ máa fi kú. Hmm. to be honest with you, your case is very pathetic. I nǹkan tí o kà sílẹ̀, àwọn nǹkan tí ó lè gbomijé and I need to be honest with you tí wọ́n bá kó èèyàn ọgọ́rùn-ún sílẹ̀ I mean hundred people and um, wọ́n um, go through nǹkan tó go through and they are to decide or take a decision let me be honest with you ninety ninety-one or ninety-two of them will tore your path Me ní parọ́ fún ẹ not because I'm a police officer I have to be honest with you they will do almost the same thing. But there is only, there's a little clause. And the clause is this. Lábẹ́ bó tilẹ̀ ń kórè. The onus is on you. Láti rí pé you don't put laws into your hands. Kò sí bí nǹkan yẹn ṣe le pọ̀ tó bó ṣe lè wà grievous tó. Ṣé ká assume pé èèyàn kan sìn inú kọ̀ déédéé bí wá try láti ó bá gbébọn ọ̀ whatever inú bí ó pa ìyá yàn ó pa bàbá yàn kó pa ẹ̀gbọ́n yàn kó pa àbúrò yàn kó tún take kó tún go further kó pọ ọmọ téèyàn bí nínú yàn báyìí kéèyàn fojú ara rẹ̀ if you have access to gun or any dangerous weapon read my lips do not put laws into your hand to bá pull trigger àbí to attempt láti pa onítàn yẹn the law will punish you they will put aside nǹkan tẹ́ni they will go straight to what you did you don't have right to put laws or judge anybody I àwa up. I go ah ní right láti judge anybody a ní power láti punish anybody it is only the courts that can say explicitly eye ìyà báyìí ni onítàn Let us see. and you and I know you didn't do that. so what was the point my dear mi ò mọ ibi tó ń gbé in fact mi fẹ́ mọ ibi tó lè máa gbé surely the nearest police station to you can never be more than thirty minutes kò lè ju thirty minutes lọ so why didn't you come to the police station yes you keep saying police is your friend but most of you eh, believe in it ṣé wàá sọ̀rọ̀ fún ẹ ṣórí nínú àwọn ọlọ́pàá yìí náà àwa kan tá ìmúṣẹ́ abẹ́ iṣẹ́ ààyè pọ̀ tó bá wá sí àgọ́ ọlọ́pàá tó bá fi ẹjọ́ sùn ṣé ìwé ìsọ̀rọ̀ yìí kó wá sọ fún wa tébùlẹ̀ bó ṣe tẹ́bù kó sọ fún wa my dear sister kò sí ní àṣewèrè lọ́sọ̀ tún fún ẹ lẹ́jọ́jọ́ wedding nìkan gbọ̀ngàn na my rest boy and that wedding will not hold to take place we can stop it like you said ó so many things the guy has done that is criminal so he can be arrested. as it is now I will only ask you to kò ṣára jọ and speak with your family uh, to get a very good solicitor, lawyer to manage defending. Because uh, the bad news is that you have to get to court. This is homicide. Honestly. And then we cannot just throw it through the window. When you get to the court, a good lawyer should be able to defend your case. But I will appeal to you, dear, read my lips. Do not make an attempt to lie to the court. But she shall I even why? with the same emotions, deliver it to the judge. Will, I think that you should be able to get some clemency if you are lucky, okay? So. You see, I, really, I feel her uh, because obìnrin ni obìnrin ni mí, train not to go to ó yé mi. But like I said earlier don't ever put laws into your hand. I'm sure with a good lawyer, she can actually get, I mean, what do you think? Yeah, hopefully. We, we, we just, we just have to prosecute. We don't, we don't try trials will start in court and Jackie George low discretionary. I just gotta I wish you good luck, okay? But always believe police is your friend. Don't ever put yours into your hands. I feel it. I feel for you. You know? I'm so sorry. Is there anything I do? Any step I take need to be fair? àgùntàn pàṣán èṣìdá èṣòro gbàdá ọ̀fẹ́ máa ń lájà fọ̀rẹ́rẹ́ mọ́ mi kí n sọ bó ti jẹ́ torí ìfẹ́ torí ìfẹ́ ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ orogún orí mo ìgbóná. Christian mati wasimi, sí mi gbọ́n báńgẹ́lì rẹ ti ń wí. Nwàrí ọ̀hún tágbára ẹni má dàrí ẹni sígbó orí ẹni orí ẹni nínú bẹ́ẹ̀ ni ọ̀ torí ìfẹ́.